eh, mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí ẹni tó bá darapọ̀ mọ́ ètò yìí àti ẹni tó bá padà wò mo kí wa bá ṣe ń kí wa ní ìkẹ́ ọlá ìkẹ́ ìgẹ̀ ìkẹ́ ìyẹ ní ìkẹ́ ní ilẹ̀ káàárọ̀ àjíire ìkẹ́ tó lógo jùlọ ìkẹ́ tí a fi ń kí ilẹ̀kùn olódùmarè kí ẹ̀sìn àjèjì tó dé nítorí pé gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ṣe ròyìn ìtẹ́ olódùmarè fún wa wọ́n ní tí ẹ bá ti dé ẹnu ọ̀nà olódùmarè àwọn mẹ́ta tí ẹ máa bá ní àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe nítorí ìdí èyí ni Ifá ṣe ní kí a máa júbà àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe so mo ṣe ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀yè bọ́ ṣíṣe fún gbogbo wa pátápátá ẹ káàbọ̀ bàbá wa Wálé Sàlámì mo kí. Eh, gbogbo àwa ọmọ káàárọ̀ àjíire ẹ rí i pé àkọlé mi ni pé message to uncle wa actor Yẹmi Ṣọládé lórí ọ̀rọ̀ fídíò tí wọ́n ṣe èmi ò ní láti play fídíò gbogbo wa láti rí fídíò yẹn títa ni Ọlọ́run ti fi sọ̀rọ̀ wípé bàbá wa odù tó dá ìwà ó rìn gbèrègbèrè láti ilẹ̀ Mẹ́kà wá sí. Si ilẹ̀ káàrọ̀ àjèrè pé kí ló dé tó ṣe kúrò ní ilẹ̀ mẹ́kà ìṣẹ̀dálẹ̀ yorùbá ẹ̀ka àbò olúwaṣeun solomon ẹ̀ka àbò pé kí ló dé tí bàbá wa Odùduwà ṣe rìgbèrègbèrè kúrò ní ilẹ̀ mẹ́kà tó fi wá sí ilẹ̀ káàrọ̀ àjèrè tí nísìnyí tí wọ́n ń gba two two million owó tí wọ́n ń fún each each citizen ní ilẹ̀ mẹ́kà ó ń lọ síbi two million two million olúwaṣeun solomon olùdáyọ̀ akíndé ẹ̀ka àbọ̀ ẹ̀jọ́ torí ètò tí mò ń ṣe tí bá kí yín ẹ má bínú so ipe so bàbá wa ìbá ti dúró sí ilẹ̀ mẹ́kà jẹ́jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀nkù wa yẹmi ṣọládé wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n kàwé wọ́n dẹ̀ jẹ́ òṣè wọ́n tún yan eré orí ìtàgé ní ààyò mo dẹ̀ lọ kà á nípa wọn olùdáyà akíndé ẹ̀káàbọ̀ adélẹ́yà abigail wọ́n ní pan africanist ni àwọn wọ́n ní pan africanist táwọn jẹ́ ifádàrà lazeez ẹ̀káàbọ̀ mi ò jẹ́ kí àwọn dúró sí ìlú òyìnbó pé ìyàwó tí àwọn kọ́kọ́ fẹ́ pé àwọn jẹ́ pan africanist ló jẹ́ káwọn padà wálé so nínú àwọn àwọn àwòrán tó ń fi sí orí internet ẹ rí ibi tí àwọn àti àwọn ọmọ wọn táwọn ọmọ wọn ti fi àkúnsọ́rùn so ẹ ti mọ̀ pé ẹni tó fẹ́ràn ah bàbá mi àràbà ifátayọ̀ ẹ̀ka àbòsà mo ṣàbọ̀rọ̀ àbọ̀yè fún yín ògúnrántì ismaila bukki abiola olúgbénga akim ẹ̀ṣẹ́ so ẹ ti mọ̀ pé ẹni tí olúwatósìn adéníyẹ káàbọ̀ ẹ ti mọ̀ pé ẹni tó fẹ́ràn àṣà àti ìṣe ni Eh, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ṣọ́ládé so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní pé a kì máa ń gbọ́ ẹ̀rọ burúkú ní ẹnu abọ̀rẹ̀ ṣe mọ̀ pé tí abọ̀rẹ̀ ìlú ń sìn tó bá ń ṣe nǹkan ìlú àwọn ìlú máa ń pe abọ̀rẹ̀ ní àwòrò àwọn míì máa ń pè ní abọ̀rẹ̀ èdè ló yàtọ̀ iṣẹ́ kan ni àwọn méjèèjì ń ṣe tí abọ̀rẹ̀ bá jáde tó bá sọ ọ̀rọ̀ burúkú ṣe mọ̀ pé ìgboro ti dàrú nìyẹn so wọ́n ní wọn kì í máa ń gbọ́ ọ̀rọ̀ burúkú ní ẹnu abọ́ rẹ̀ so ààyè tí ọlọ́run fi ọ̀nkú wa ọ̀jọ̀gbọ́n Yẹmí Ṣọ́ládé tó fi sí ààyè tó jẹ́ kí irú àwa yìí ká máa wò wọ́n ni pé à is our mentor jẹ́ let's go and ẹ jẹ́ ká lọ wò ó ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ ní ara wọn so wọ́n dẹ̀ sọ pé ibi gẹ̀rẹ̀gẹ̀ náà máa ń bá àgbà èèyàn tí ọlọ́run bá fi sí ààyè tó yẹ kí àwa máa wò torí èmi bá ilé ayé ni mo bá yín mi ò kàwé tó yín ṣé o understand so àmì ìlè sọ pé mo ní experience tó and we think people like you ẹ máa jà orí yọmí ẹ káàbọ̀ mo rí ẹnìkan náà tó yẹ kí n kí Rufus Akin ó ti sá lọ gúnrántí Ismaila ẹ káàbọ̀ so somebody like of you in the society ẹni tó yẹ kí gbogbo wa ká máa fi ọlá kí a máa fi ọ̀wọ̀ fúnni kí gbogbo àdè máa wò pé ká lọ sórí péèjì ọ̀jọ̀gbọ́n Yẹmí Ṣọ́ládé o a fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ń so kò wá ń ṣe irú yín ló yẹ kẹ́ wá wá sórí social media kẹ́ wá máa sọ pé bàbá títí wa bàbá ńlá wa ó rìn gbèrègbèrè láti Mẹ́kà ó wá wá sí Nàìjíríà bàbá títí wa King Zion ẹ káàbọ̀ adégbọlá ẹ káàbọ̀ ẹnìkan náà ti wọlé mi ò rí àwọn orúkọ washington silver ẹ má bínú ifá alábẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ káàbọ̀ ẹ má bínú ẹni tí ìgbà ti kí ẹ jọ kíní ẹ facebook ń gbórúkọ yín lọ adékúnlé rọ̀ṣúlù rẹ̀mí àgbétúyì ẹ káàbọ̀ kò wá ń ṣe pé ẹnu yín ló yẹ ká ti wá gbọ́ pé bàbá wa Odùduwà ó wá rìn gbèrègbèrè ká tiẹ̀ wá ní pé bàbá wa rìn dó kò sí nínú ifá Odùduwà ò ní orí kìí pé a ti mẹ́kà rọ̀ yàtọ̀ sínú orí àtẹ̀wọ̀n rọ̀ ni wọ́n ń pè Odùduwà á tẹ̀ wọ́n rọ̀ ní alẹ́ Ufẹ̀ kò sí ìtàn tó sọ pé Odùduwà á tẹ̀ wọ́n rọ̀ àti Mẹ́kà rọ̀ èmi ò dẹ̀ mọ reason tí ara Mẹ́kà ṣe máa wá wọlé sífẹ̀ so ìyẹn kọ́ la tiẹ̀ fẹ́ sọ lẹ́nìí ká tiẹ̀ wá ní pé lóòótọ́ ni bàbá wa eh, Odùduwà ká wá ní bàbá kúrò ní ilẹ̀ Mẹ́kà lóòótọ́ tó wá wá sífẹ̀ tó wá tẹ̀dó sífẹ̀ ẹjọ yàtọ̀ sí bíbélì àti alukuran tó sọ fún wa pé ilẹ̀ lárúbáwá jẹ́ ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ẹjọ kí ni ilẹ̀ mẹ́ka fi bẹ́ta ilẹ̀ wa kò sí kankan tí ilẹ̀ mẹ́ka fi bẹ́ta ilẹ̀ wa because it is a desert area so ẹ wo irú ìgbésí ayé àwọn tó bá ń gbé ibẹ̀ yẹn ní ayé àtijọ́ ìdí nìyẹn tó fi ń bojú gbogbo àwọn tó láwọn ń ṣẹlẹ̀ alẹ́ ni ó yẹ kí kọ́ṣọ̀ yẹn ti lọ nígbà yẹn that culture is for the welder then because of the weather in that place tí atẹ́gùn bá ń fẹ́ nígbà tí ò ti sí technology eh, yẹ̀pẹ̀ ó máa kó sí wọn lójú ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ancient people ló ní ọgbọ́n àti ìmọ̀ táwọn náà máa fi ń pín olóṣọ káwọn tó wà lọ́hùn pórí tiwọn ò pé bí àwọn bàbá tiwa náà ṣe ní wisdom láti manage ara wọn ní àdúgbò wọn náà ni àwọn ancestors tiwọn lọ́hùn ìdí nìyẹn tí wọ́n ṣe ń bojú ní gbogbo ilẹ̀ lárúbáwá yẹn tó fi jẹ́ pé dèní tí wọ́n rò pé bóyá ẹ̀sìn ló bá dé kò bá ẹ̀sìn dé it is a culture kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn because of the weather then ẹ wá rí sìn í pé àwọn lárúbáwá àwọn arabs gangan ẹ lè rí wọn pé àwọn mẹ́kà ẹ lè rí wọn kó máa múra bẹ́ẹ̀ yẹn mọ́ àfi àwọn tó jẹ́ neighbors wọn àwọn ló ń bojú yẹn sìn àti àwọn míì but àwọn tó rìlì jẹ́ àwọn Arab ṣe rí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ they don't do that anymore because ìlú wọn ti wà habi ilé wọn ti wà habitable owó ti tún ìlú wọn ṣe so many things have changed that is why tí wọn kì í ṣe ń ṣe bẹ́ẹ̀ mọ́ àwa tí ajẹ́gbọ́n àràn mi di ẹlẹ́rù tí à ń bá wọn ṣe ẹ̀sìn wọn àwa ni à ń bojú tí a rò wípé à ń ṣe fún ọlọ́run ọba so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé so tá a bá wá ní ká wá wo nǹkan tí ọlọ́run fún àwa ní ọ̀dọ̀ títí wa àti nǹkan tí àwọn lárúbáwá tí ó wà ní ọ̀dọ̀ títí wọn ó yẹ ká mọ̀ pé tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa Odùduwà tó kúrò ní ilẹ̀ Mẹ́kà tó wá sí ilẹ̀ tó ní epo ilẹ̀ tó ní gold ilẹ̀ tó ní iron ilẹ̀ tó ní gbogbo ẹ̀ ó yẹ ká wòó pé bàbá wa ó ní vision ó ní ìrọ̀jọ́ iwájú and then kí ni mò ń tà láti sọ ni pé eh, a jẹ́ pé bàbá wa orí ẹ̀ ò kú àtọ̀ he he choose a right place ká ní pé ó ṣẹlẹ̀ ní o so for his own children and his descendants tí ọ̀rọ̀ nàìjíríà ò bá dé lénìí a ní òkun ẹ wo nǹkan tí wọ́n lòun fún wa alẹ́ òkun we have see. so fún bàbá wa tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa rìn tó wá ó rìn láti odindi ilẹ̀ lárúbáwá tó wá wá sí nàìjíríà tó wá wá bí tó máa ṣẹ́tù sí tó wá mú ilẹ̀ títí dé etí òkun fún àwọn ìran ẹ̀ ẹ́ tó jẹ́ pé ilẹ̀ tó ní epo ilẹ̀ tó ní gold ilẹ̀ tó ní diamond ilẹ̀ tó ní gbogbo nǹkan àlùmọ́nì láyé ibẹ̀ ó kúrò ní aṣálẹ̀ ó wá wá sí ilẹ̀ ọlọ́ràá wípé ibẹ̀ ló ń fẹ́ kí àwọn ìran òun kó dúró sí ó yẹ ká fi ìbà fún Odùduwà àtẹ̀wọ̀nràn ni ó yẹ ká ṣe sàdánkátà fún pé bàbá yìí o bàbá dáadáa mà ní ẹ̀kẹ́ ó mà ní ọpọlọ ó máa ní ìran tó fi kúrò láṣálẹ̀ torí pé ní ọ̀hún yẹn tó bá jẹ́ ìgbà tí ò tí ì sí tí ò tí ì sí technology tí oòrùn bá mú bẹ̀ oòrùn yẹn máa gbóná ni no irrigation nothing so báwo làwọn èèyàn tó wà ń bẹ ṣe survive ní dark age so ó yẹ ká wá wo àwòrán-jinlẹ̀ pé kí ló wá kó bá àwa tí Ọlọ́run fi wá sí ó fi wá sí ààyè gidi ààyè ńlá tí a wà ṣùgbọ́n ilẹ̀ ọlọ́ràá pẹ̀lú gbogbo nǹkan àlùmọ́nì tí olódùmarè ṣe fún wa tí àwọn alálẹ̀ wa tí wọ́n jogún fún wa tí àwa kúrò tá wá ń jìyà tí ọmọ ẹlẹ́ran wa ń jẹgun tá a bá wo blessing Ti ọlọ́run ti fún nàìjíríà ṣebí ìgbà kan wà tí nàìjíríà jẹ́ giant of africa ìgbà kan wà tí nàìjíríà tó jẹ́ pé dọ́là owó nàìjíríà ju dọ́là lọ tó jẹ́ pé páǹsì kan fi kékeré ju owó wa lọ ni so ṣùgbọ́n kí ló wá fa gbogbo torí ilé ayé lèmi bá yín o èmi ò ná tọrọ o ó dàbí pé bàtí bóyá bàtí mo kéré màmá mi ná ná tọrọ but mi ò tí ì gbọ́n dáadáa nígbà tí wọ́n ná tọrọ ṣùgbọ́n mo rántí pé bàtí mo wà ní primary school one kọ́bọ̀ tí má fi ra rẹ̀ sí i pọ̀nmọ́ wá ń kọ́bọ̀ bá ń tóbi tó yìí màá ra ráìsì kọ́bọ̀ kan màá tún wá ra pọ̀nmọ́ sí pẹ̀lú ata dídín ọ̀fadà òkò ń ṣe pé wàá bá ṣe máa ṣe oúnjẹ ńlé oúnjẹ àwọn ìyá olóúnjẹ yẹn máa ń wù mí jẹ oúnjẹ àwọn ìyá olóúnjẹ torí bọ́n ṣe ń dín àwọn òórùn flavour yẹn ìyá àwọn olóúnjẹ ìyá olóúnjẹ school bẹ́ẹ̀ ni tí bá ra pọ̀nmọ́ pọ̀nmọ́ tó kí dáadáa tó kí dáadáa pọ̀mọ́ yẹn pẹ̀lú ráìsì kọ́bọ̀ that is two kọ́bọ̀ ìyẹn èmi nígbà tí mo kéré so and that was the kind of life we had then so bí ọlọ́run ṣe kẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà Nàìjíríà lẹ́nìí bí ọlọ́run ṣe kẹ́ orílẹ̀-èdè yẹn tí Nàìjíríà bá ń fún gbogbo citizens wọn ní one one million náà. No a máa a máa enjoy ẹ̀ we will enjoy ṣùgbọ́n nàìjíríà kò ṣe bẹ́ẹ̀ fún àwa citizen wọn èyí dípò tí nàìjíríà tó máa fi tọ́jú àwa ọmọ ìlú nàìjíríà àwọn tó ní tó wà nípò aláṣẹ wọ́n kó owó ìlú wọ́n lọ ń kó sí ilẹ̀ òkèrè wọ́n ń jí kò wúlò fún wọn kò wúlò fún wa wọ́n ń jí owó ìlú owó tó yẹ kán fi tọ́jú àwọn ará ìlú tó yẹ kán fi tọ́jú arúgbó tó yẹ kán fi tọ́jú ọ̀dọ́ wọ́n jí owó wọ̀nyí wọ́n kó lọ sí ìlú òkèrè ìyà wa ń jẹ wá then ẹlẹ́ẹ̀kejì gbogbo ilẹ̀ lárúbáwá tẹ̀ ń sọ yìí mi rò pé gbogbo ilẹ̀ arab gbogbo emirate kò tó ilẹ̀ káàrọ̀ àjèrè so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé kí ló ń gbé ilẹ̀ lárúbáwá lẹ́ni ẹ̀sìn yes gbogbo ayé tẹ́wá ibi tán ti ń wọn jù ní tourism that's why tí mo ṣe sọ yí pé tí wọn ò bá brainwash àwa látọdún táwọn alálẹ̀ tiwa ti lọ káwa náà bẹ̀rẹ̀ sí ni máa sọ pé tiwa náà dáa ṣèbáwọn kọ̀wé pé tiwọn dáa ni gbogbo wa náà dẹ̀ bẹ̀rẹ̀ sí báwọn pọ́n tiwọn lé ǹjẹ́ ẹ mọ oye owó tí nàìjíríà gọọmenti ń ná fún tourism all over the ẹ mọ billions tí àwọn saudi arabia tí wọ́n ń rí lórí hajj ẹ ò mọ billions tí àwọn israel tí wọ́n ń rí lórí tourism ẹ mọ billions tí àwọn vatican tí wọ́n ń rí lórí tourism lórí ọ̀rọ̀ religion ibo ni wọ́n ti ń rí owó kí ni wọ́n ní lọ́dọ̀ wọn bí nǹkan tí mo sọ mo ní tí gbogbo wa bá pinnu lẹ́ni pé we want to go to hell fire tí gbogbo wa bá ti decide pé we are going to hell a fẹ́ lọ sínú iná a ò fẹ́ ìgbàlà mọ́ a ò fẹ́ ìgbàlà ọ̀fẹ́ mọ́ ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ́ jẹ rẹ̀ ṣe ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wáá gba ìgbàlà ọ̀fẹ́ o wo wo kí orí yẹ wo wo jésù ọba nǹkan tí mo dá lásán ni pé tí a bá sọ pé a ò fẹ́ ìgbàlà ọ̀fẹ́ mọ́ pé a fẹ́ lọ sí ọ̀run àpáàdì yẹ̀ṣẹ̀ òkè option ní ìdàkẹ́tẹ̀lé jésù kẹ lọ sọ̀run ọ kẹ lọ sí ọ̀run rere ọ kẹ lọ sí ọ̀run àpáàdì ọ ìsàkẹ́tẹ̀lé ànábìmọ̀mọ̀ òjíṣẹ́ ńlá ṣe wọ pé olù that is salvation náà nìyẹn pé nígbà tó bá ti tẹ̀lé ànábì mọ́mọ́ nìkan ṣoṣo ló máa wọ ọ̀run ni ò ní lọ sí ló máa lọ sí àlùjọ náà tí gbogbo wa bá sọ pé a ò lọ àlùjọ náà mọ́ tí gbogbo wa sọ pé a ò lọ paradíṣe pé iná tí wọ́n ti iná ọjọ́ náà wọ̀n yẹn gangan gangan tí wọ́n ti sọ pé à ń lọ yẹn ni gbogbo wa fẹ́ ló bá dé wọn ò lè rówó fún fámìlì wọn kankan mọ́ ẹ mọ̀ pé tá a bá lọ sí tá a bá ní tá a bá lọ sí tá a bá pinnu pé iná la fẹ́ lọ ń sìn mọ̀ pé tá a bá fẹ́ lọ sọ́run iná a gbọ́dọ̀ a máa tún òkè ọlọ́ta ṣe tá a bá fẹ́ tún tá a bá fẹ́ lọ sí ọ̀run iná a máa tún òkè ọlọ́ṣà òkè ọlọ́ta títí wa a máa tún ṣe ẹ má bínú gbogbo èèyàn mi lè dárúkọ mọ́ọ̀sì torí pé mo ti mọ́ ń sọ̀rọ̀ tí bá ní kí n máa kíyàn má gbàgbé nǹkan tí mò ń sọ mo lè kí gbogbo yín létà tí a bá fẹ́ lọ sí ọ̀run iná a máa tún òkè ọlọ́ta àtúnṣe àbá àní tún òkè ọlọ́ta ṣe a máa tún ṣe. ẹ má bínú Facebook máa ń mess up Facebook máa ń mess up so tí gbogbo wa bá pinnu ókè àkàrà ògùn tí gbogbo wa bá pinnu pé ọ̀run iná la ti fẹ́ mú kẹ́tọ́ wá fẹ́ lọ ọ̀run iná àá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin tèmi ẹ bá mi show love and like ẹ má bá mi show love and like so as i was saying tí gbogbo wa bá pinnu lọ́kàn wa ìwọ tó ń wò mí ẹ wo ẹ má flag show mi mọ́ o ọ̀rọ̀ gidi la ń bára wa sọ yìí so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wò mí nísàlẹ̀ tẹ́ bá gbọ́ ẹ sọ pé tẹ bá láì tẹ bá tẹ bá tẹ bá gbọ́ ẹ kàn sọ pé ẹ jọ ẹ bá mi show love and like ẹ má flag show mi mọ́ ẹ má yẹ káwọn wọlé bá yín jà o so as i was saying. ẹ wo ẹ jẹ́ ká tètè round up torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe so as i was saying nǹkan tí wọn ò fẹ́ ká sọ ya máa sọ o ibi tó bá ní kí gbégbé má gbé gbégbé á gbé bẹ̀ tó bá dẹ̀ ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ tẹ̀tẹ̀ á tẹ̀ tí gbogbo wa bá pinnu pé a fẹ́ lọ sí àlọ́ paradíṣe mọ́ a ò lọ sí ẹ̀yìn ayé mi ò mọ̀ bẹ́ẹ̀ á fò ṣé ṣé ṣé ṣé ṣé ó ṣì ń lọ ẹjọ́ ṣó ṣì ń lọ jẹ́ kí n mọ̀ bí ó ṣe ń lọ. is the show still on ẹ jẹ́ kí n bò ń bí báyìí. ẹ jọ ṣé show yìí ṣì ń lọ. wọ́n ti gbé kúrò so as I was saying okay ẹ ṣe màá sáré mo máa sáré rush. ìsọkú tó di pé wọ́n gbé lọ finally tí gbogbo wa bá pinnu pé àlọ́ paradise mọ́ àlọ́ àlùjọ́ náà mọ́ wípé iná la fẹ́ lọ ẹni tó bá fẹ́ lọ iná àá lọ tún òkè ọlọ́ta ṣe àá tún ọ̀ṣun òṣogbo ṣe àá tún ilé ìra ṣe àá tún tẹ́ǹpù ọba. ẹ wo ẹ̀yin ayé tabasa ti fẹ́ sọ̀rọ̀ yẹn jẹ́ ká ṣe tó bá dẹ̀ ti ń kọ̀ tó bá ti ń kọ̀ kò jẹ́ kí kò ní jẹ́ kí ṣó yẹn kò ní jẹ́ kó. gbogbo wa bá pinnu pé iná la fẹ́ lọ arẹ́dẹ̀ àti lọ́nà àlọ́ àlùjọ́ mọ́ àdè lọ paradíṣe mọ́ a lọ tún tẹ́ǹpù Ọbàtálá ṣe nífẹ̀ẹ́ a tún òkè ìjẹ̀tì ṣe a tún òkè ọlọ́ta ṣe a tún ọ̀ṣun òṣogbo ṣe a tún ilé ira ṣe a tún kòso ṣe. ẹ ṣé o ààrẹ sọ̀rọ̀ ẹ̀ka ìjọ ẹ̀ torí ọlọ́run so kí ni mò ń sọ ni pé ẹ bọ̀ tí rẹ̀yẹ ṣẹlẹ̀ ni pé ọ̀jíṣò náà dúró ṣìbí ṣì fọ ọ̀ṣì gbé lọ mí fọ gbé lọ gbé lọ gbé lọ ìrẹ̀yẹ ibẹ̀ yẹn so ìrẹ̀yẹ mi fọ ṣí gbogbo wa. so to conclude my matter tá a bá pinnu pé a fẹ́ lọ sínú iná tá a tún tẹ́ǹpù Ọbàtálá ṣe tá tún òkè ọlọ́ta ṣe tá tún òkè ìgẹ̀tì ṣe tá a tún ìjẹ̀lú ṣe tá a tún ìjọ èkìtì ṣe ìyá àbẹ̀ní tá a tún ọya ṣe tá a tún ọ̀ṣun ṣe a tún kòso ṣe a léra ṣe a gbogbo ẹ̀ ṣe a sọ pé a lọ sí àlùjọ́nà mọ́ àdè pé wọn aláwo ṣó mi láti dúró so nǹkan tí mo try láti sọ ni pé tí gbogbo wa bá pinnu pé a fẹ́ tún ọ tẹ́ǹpù Ọbàtálá ṣe òkè ìgẹ̀tì òkè ọlọ́ta òṣogbo ìjẹ̀lú ìrá eh, kòso gbogbo àwọn ibẹ̀ yẹn ká lọ tún gbogbo wa ìjọ èkìtì nílé ìyá àbẹ̀ní ká ṣe gbogbo ẹ̀ iná la fẹ́ lọ sìn a fẹ́ kí gbogbo ayé máa wá sọ́dọ̀ wa àti ìdọ̀mọ iná so ká kúkú wá dọ̀mọ iná fáínálì ẹ jọ̀ọ́ ṣé gbogbo ayé ò ní máa wá sọ́dọ̀ tiwa náà ká lè kọ ìwé ká kọ́ wa ọ̀sẹ̀ ṣe so ẹ má bínú ibi tí mo sọ̀rọ̀ dé yẹn náà ni mo ti máa bá a lọ kó tó di pé wọ́n gbé lọ tí a bá wá tún gbogbo ẹ̀ ṣe tán a wá ní gbogbo òjì òkèrè yẹn à nídìí wọn mọ́ pé ifá yẹn nìkan ṣoṣo lọ́nà ọ̀rúnmìlà ni olódùmarè fún ní ọ̀rọ̀ ẹ̀ ká wá bẹ̀rẹ̀ sí ni máa ṣètanijí fún àwọn gbogbo ibi tá a bá ti lọ ká máa ṣètanijí gbogbo ibi orílẹ̀ gbogbo orílẹ̀-èdè tí àwa náà wà ká bẹ̀rẹ̀ sí máa polówó títí wa ǹjẹ́ gbogbo ayé ò ní máa wá sílẹ̀ tá a decide ipe iná la fẹ́ lọ tí a dẹ̀ ní a ò nílò olùgbàlà kankan mọ́ a rẹ́dì láti perish pé a fẹ́ jogún ayé a ò fẹ́ ọ̀run àlùjọ́nà mọ́ a ò dẹ̀ fẹ́ paradíṣe ẹjọ́ ṣé ó lórílẹ̀‐èdè kan tó máa tó wa ṣé wọ́n ní nǹkan tá a ní ni ṣèbí ìkọ́ ẹyọ kan làwọn ní tí gbogbo ayé lọ ń wò ẹ̀wá dúró lé táwa kà tó àmàwá wò so ẹ jẹ́ ká lu ọpọlọ wa ń sìn yes let's choose let's. òun oh, ni ò jẹ́ kíkiní yẹn ti lọ látẹ̀kùn wọ́n ń gbé lọ wọ́n ti gbé lọ tó gbà mẹ́jọ léde conclusion mi gbogbo ẹ̀yin ọmọ aládé ìbéèrè ni ẹ̀dẹ̀ máa fi ánsà síbẹ̀ tí gbogbo wa bá sọ pé ọ̀run iná là ń lọ tàdẹ̀ ifá wa náà ló máa gbé wa lọ sínú iná tàdẹ̀ nífà yẹn la máa gbé lọ we want to spend our eternity ní hellfire tí wọ́n sọ pé a máa spend yẹn tí gbogbo wa ní gbogbo ẹ̀yin tẹ́ wà lórí clubhouse mo kàn fẹ́ kẹ́ dá mi lóhùn kó tó di pé wọ́n gbé kinní yìí lọ tí gbogbo wa bá tí a bẹ̀rẹ̀ sí ń tú ẹ̀yin baba ńlá wa ṣe ṣé ó ní orílẹ̀-èdè kan tó máa tó wa ní gbogbo àgbáyé ẹjọ́ ẹ dá mi lóhùn. ó sí. ẹ́. Eh? ẹ bá mi ẹ̀kọ́ ẹ̀ kó má jẹ́ nìkan ló máa sọ ẹ bá mi ẹ̀kọ́ ẹ̀ poverty so gẹ́gẹ́ bí nǹkan tí gbogbo ẹ̀yin tèmi tẹ̀ ń sọ níbí báyìí tẹ̀ ń sọ wípé tí gbogbo wa bá sọ pé a ò fẹ́ la fẹ́ lọ ta dẹ̀ bẹ̀rẹ̀ sí tún gbogbo nǹkan tí wá ṣe tí gbogbo ayé wá wò ó ẹ mọ̀ mo ti kà bí mẹ́wàá ṣó ní anybody náà iye tí ń ṣe ẹ má pè wọ́n dìdìrì kò yé wọn gbà yẹn ni so but tí wàá ṣẹ̀yìn ó ṣẹ̀yìn gbogbo wa ń sìn ni ẹ má jẹ́ ká bú anybody ẹ ṣé ẹ̀yin tẹ̀ jẹ́ kí ṣó yìí lọ torí ṣó yìí kò ní dùn bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn kò ní jẹ́ kí ṣó make sense kò ní jẹ́ kí ṣó so nǹkan tí mò ń sọ ni pé tí gbogbo wa bá pinnu pé a fẹ́ lọ síná ta dẹ̀ tún ẹ̀yin baba ńlá wa ṣe ẹ ṣé gbogbo ẹ̀ tó sọ pé kò sí ẹyọ kan péré ni gbogbo ayé lọ ń wò tó transform ìlú ẹyọ kan náà lọ ń wò ní Israel Jésù nìkan Vatican ẹ eh, mọ iye tó ń fẹ́ máa wò lọ́dọ̀ wa ni so ó yẹ ká ti rí báyìí tá a bá wá lo common sense wa a rí pé ìgbàlà tí wọ́n fún wa ló fi wá sí poverty ìgbàlà tí wọ́n fún wa òun logún ìbí wa tó yẹ kó sọ àwa náà di multimillionaire òun ló jẹ́ ká abandon ẹ̀ so eh, my big brother Yẹmi Ṣọládé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò dáa o ẹ ní láti apologize ẹ ní láti máa fọwọ́ sí júwe lé bàbá yín so with my analysis ẹ rí i pé bàbá yín choose the best place ló choose fún ìran ẹ̀ but some people came wọ́n divert ọpọlọ wa to another line that is why tá a ṣe value nǹkan tá a ní ọ̀pá ọ̀ràn míyàn nífẹ̀ẹ́ ṣerú ẹ̀ wà lágbàáyé ni ọ̀pẹ̀ nífà olórí mẹ́rìndínlógún ibo ló wà all over the world ẹ wo káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri bẹ́ẹ̀ yẹn ẹ́ eh? so sáìtì ẹyọ kan péré òun ni gbogbo wa ni gbogbo ayé lọ ń wò sáìtì ẹyọ kan tó sọ wọ́n di multimillionaire but àwa abandon titi wa because a fẹ́ lọ a fẹ́ lọ a fẹ́ lọ sí àlùjọ náà a fẹ́ lọ sí paradise so tó bá jẹ́ pé wọn ò wá fún wa ní ìgbàlà kọ́kàn fi wálẹ̀ sí titi wa ká máa bá tiwa lọ bẹ́ẹ̀ are we not going to be world hero today ṣé à ní di world hero lẹ́ni ǹjẹ́ àní di world euro ẹ wo bó ṣe transform ìṣẹ̀ṣe wa ní Brazil. so fún wa láti wá sọ pé àwọn bàbá wa wọ́n rìn gèrègèrè wọ́n wá wá sí ilẹ̀ ọlọ́ràá mo ra òye o ẹ ṣe o ẹ ṣe o dí o dí o dí o so wọ́n wá wá sí ilẹ̀ ọlọ́ràá wọ́n dẹ̀ fi ogún àwọn ló kéré tọrọ àpáàdì fún wa so as i was saying so àwọn babaláwa wọ́n choose the best fún wa àwa ni wọ́n brainwash láti kékeré not to appreciate what we have and it is awakening time that ọmọ káàárọ̀ àjíire ẹ̀sọ́jí wake up and embrace what belongs to you gbogbo ogun tó sọ pé ogun tiwa ọ̀run màlámàtí lámàtí ní èrè àmàlérè kankan nú ayé but àwọn ọmọ oníbẹ̀ yẹn wọ́n ń jẹ èrè ibẹ̀ báyìí. fídíò yìí bá ti padà mo máa end ẹ̀ but mo máa padà ṣe fídíò mi yes màá tún ṣe mi and i'm gonna come back to this so ó tiẹ̀ lè má jẹ́ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ṣọ́ládé ni mo fẹ́ bá sọ̀rọ̀ mọ́ gonna speak generally ẹ̀ mọ́yọ́ so so as i was saying ìyá òòṣà as i was saying because wọn allow show mi kó stay my show has been going and coming off just because à ń sọ̀rọ̀ àlùjọ́nù or something like that so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé yes i am going to make another show so before this one go this is my life my last word is that tí a bá ti pinnu pé a fẹ́ di ọmọ iná gbogbo ogún ìbí wa la máa tún ṣe kò dẹ̀ sí ìran tó máa tó wa mọ́ ní gbogbo ayé yes so a rí i pé ọ̀run tó wá fún wa pé wọ́n fẹ́ mú wa lọ ó fa setback fún wa a rí èrè kankan jẹ́ à ń sìn wọ́n lójú ayé wọ́n la máa lọ jèrè lọ́run àwọn ńgbà táwọn dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ dáná sun ayé. as i was saying i don't know They are flagging seriously is too much and that's why i'm going to end up the show so ìdá ká fún wọn nìkan kí àwọn nìkan kọ́ lọ sí paradíṣe wọn àti àlùjọ náà then let's go to hellfire and make sure and leave wealthy on earth yes because we are living in poverty now torí pé a fẹ́ lọ sí àlùjọ náà àwọn tó dẹ̀ jẹ́ pé àwọn ló ní àlùjọ náà wọ́n live luxurious life ẹ wo common sense yes we live in poverty ngbà tó mọ̀ pé Allah máa dáná sun ayé kò yẹ kán transform Kaaba ibi tó ń sì máa jóná kò yẹ kán transform ẹ̀ náà so why are they báwo ló ṣe ń tún ibi tó máa dáná sun ṣe kí ló dé tó ṣe ń tún ibi tó máa dáná sun ṣe so i wan live in poverty because we are, we are going to reign pẹ̀lú ànábì mọ́mọ́ àwọn kan fẹ́ bá jésù jọba àwọn kan máa bá ànábì mọ́mọ́ joba. so and we are going we are subjected to poverty torí pé a fẹ́ bá ànábì mọ́mọ́ jọba but a bá decide pé àwọn ancestor tiwa la fẹ́ lọ bá jọba a di multimillionaire yes we are going to be àwa náà number one à ní sí nàìjíríà mọ́ a máa gbòmìnira tá a bá gbòmìnira tán gbogbo nǹkan historical site wa àátúnṣe alépo àwa la ní highest bitumen in the world kò sí nǹkan tọ́lọ́wọ́ òfin kẹwa ẹ wá ní bàbá wa ò rí bi choose Baba wa choose the best place fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ni kán wá rorí wọn tí ọ̀nà tó dúdú wa ní ká là tó là sílẹ̀ fún wa a ò tẹ̀lé so tá a bá tẹ̀lé we will be the best in the world òkè ọlọ́ta ẹyọkan péré ó transform ìlú ẹyọkan ẹyọkan péré ni wọ́n ní ẹ wá àdúrà lélẹ̀ ìtawà tìka kìkì nífẹ̀ẹ́ nìkan ṣoṣo ẹ wo historical site tó wà ń fẹ̀ ibi tó dùdú wa wọlé sí gbogbo historical site ibi tí ọba àdó wà nífẹ̀ẹ́ look at all those places Ọbàtálá nífẹ̀ẹ́ nìkan ṣoṣo tẹ bá tún dé èkìtì náà ńkọ́ ibi tí ilé ọ̀sán yìí mi ò tiẹ̀ rántí sọ yẹn everything ọba alúayé ọ̀ṣọ́ òṣì ẹ̀ wá ń sọ pé kinní ká wá tún gbogbo yẹn ṣe kí gbogbo ayé náà máa wá kí gbogbo ayé máa wá all over the world kí gbogbo ayé máa wá bá wa gbé lárugẹ ẹ mọ iye owó tá a máa pa lórí tourism ẹ we be living in a máa máa jẹun bí ẹ mọ èèrà inú ṣúgà ẹ mọ pé èèrà inú ṣúgà ṣe máa ń yọ bá ṣe máa máa yọ nìyẹn bọ́n torí pé a fẹ́ lọ sí a fẹ́ lọ sí paradise àti àlùjọ́nà so we have to abandon what belong to us so if you know that tó bá fẹ́ mọ̀ pé tá a bá mọ̀ pé a fẹ́ àwa náà fẹ́ di world hero let's choose hellfire yes a ti rí pé hellfire hellfire is just a threat yes it's just a threat because see àwọn bá fẹ́ lọ tán wọ́n pé hellfire wà lóòótọ́ kò yẹ gbogbo owó yẹn kò yẹ kán fi tún ìlú wọn ṣe ṣó yẹ kán fi tún ìlú wọn ṣe ni ṣó yẹ kán transform ìlú wọn aṣálẹ̀ ni bọ̀ wọ́n ti sọ di paradise they transform their wọ́n transform ìlú wọn they are living luxurious life wọ́n lè sọ pé ẹni tó bá fẹ́ lọ bá jésù ìjọba gbọ́dọ̀ pọ̀ lórí ilẹ̀ ayé pope ń gbé ìgbé ayé the best bulletproof gbogbo ayé ni wọ́n ń jẹ so àwa àwa kẹ̀rẹ́ àwa ń live poverty life we cannot develop our own historical sites so tí a bá lè ṣe titi wa bó ṣe yẹ ká ṣe wọ́n ní ká ṣe bó ṣe yẹ ká ṣe ká ba lè rí bó ṣe máa rí so if we can break the genes of that fear and control kí a decide pé hellfire tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé wa lọ yẹn pé a ti ṣetán àti lọ pé a ò bẹ̀rù iná mọ́ we are not scared pé bàbá wa òun gangan ló ní iná Ṣàngó iná lójú iná lẹ́nu hmm. wọ́n ní èéfín iná náà dá láyé iná ń bẹ lọ́dọ̀ bàbá mi lọ́rùn ìyẹn Ṣàngó so tá a bá pinnu pé a ti di ọmọ Ṣàngó a ti di ọmọ Ṣàngó Arábàmbí pé a ò ti ẹ̀bẹ̀rù iná yẹn mọ́ yes pé a fẹ́ tún tiwa ṣe oh my goodness ẹ ẹ máa dúró ṣe bẹ́ẹ̀ yọ ọkàn péré kàábà nìkan ni gbogbo wọn lọ Ọbàtálá wà ń bẹ̀ ẹ ẹ Ọ̀rànmíyàn Odùduwà Kòso Ìrá Ọ̀ṣun Ìjẹ̀lú Ìjàn Ìyá Àbẹ̀ní Ọ̀rúnmìlà káàkiri káàkiri Èṣù láàlú ọbalú ayé olókun gbogbo wọn wà kí gbogbo ayé náà máa wá ṣe tọ́ <laughs> kọ́ máa wá ṣe tourism kọ́ máa wá ṣe tourism kò sẹ́ni tó lè kò sẹ́ni tó máa ní owó tó àwa ọmọ káàrọ̀ àjíire ní gbogbo àgbáyé nobody kò sẹ́ni tó máa ní owó tó ní gbogbo àgbáyé kò sí ẹni tó máa ní owó so ìgbà yẹn ni ẹ̀yin máa mọ̀ ọ́n kú Yẹmí Ṣọ́ládé pé tó bá jẹ́ pé lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé irọ́ ni pé bàbá wa wá láti Mẹ́kà torí kò sí proof wọ́n ti ṣe gbogbo findings kò sí proof kò sí proof anybody tó ń jòdùdù wa tó sá ní Mẹ́kà wá sí Africa but káṣẹ̀ wá ní pé Mẹ́kà ló ti wá lóòótọ́ he took the best decision so ká ní pé tí gbogbo wa bá choose pé a ti di ọmọ ọmọ iná ṣèbí àwọn bàbá ńlá wa iná ni wọ́n náà ń lọ so iná tí wọ́n lọ yẹn la fẹ́ lọ bá wọn gbé bẹ́ẹ̀ so tàwa bá wọn tún ẹ̀yìn wọn ṣe kí gbogbo ayé náà bẹ̀rẹ̀ sí máa wò wá so báwo ni ẹjọ́ báwo ni àṣe ni báwo la ṣe ni di the worst the world hero we will become the world hero we will be rich than àwa la máa ní owó jù ní ayé yìí kò sẹ́ni tó máa lówó tó wa kò sí ẹni tó máa ní owó tó wa láyé tó bá gbọ́ pọ̀ pé olórí mẹ́rìndínlógún kò sí nǹkan tó yìnbó lè wá fowó wò kò sí nǹkan tó yìnbó gbogbo òyìnbó ló máa wá sọ́dọ̀ wa ẹni pé àwọn òyìnbó gangan ló gbà wá bí gbá ọtí náà gba ẹ̀sìn wá bí gbá ọtí wá wá síbẹ̀ wá àtúntì wá ṣe so a transform ọ̀dọ̀ wa so tó bá jẹ́ pé láti jọ́ ẹ̀ iná yẹn ni gbogbo wa ti fọ̀nà iná yẹn ni gbogbo wa ti kọrí sí tó yẹ pé iná yẹn náà pàṣì sí mi náà pàṣì sí yín ẹ mọ ibi tá a máa ti dé ẹ ò mọ ibi tí a máa ti dé so ẹ wá sọ pé bàbá wa ń rìn gbèrègbèrè tí gbogbo wa bá rìjẹ́ẹ̀tì àlùjọ náà léni àwọn ò lè rówó fún wa mọ́ màkọ́sà nílọ̀bẹ̀ mọ́ owó tá à ń kó lọ àfitúlù wa ṣe yes kí gbogbo ayé sọ pé wọn ò lọ sálùjọ náà mọ́ tí gbogbo ayé bá láwọn ò lọ àlùjọ náà wọn ò dẹ̀ lọ sí paradíṣe mọ́ ló bá tán Hmm, ọlọ́run á jẹ́ kó yé wa gbogbo wa ṣe ń wake up náà ni so ló bá tán kí ló máa ṣẹlẹ̀ ẹ̀yin tèmi nínú club house tí gbogbo wa bá sọ pé a ò lọ sí àlùjọ náà àti paradíṣe mọ́ pé iná la fẹ́ lọ ẹ jọ̀ọ́ kí ló máa ṣẹlẹ̀ sí ọmọ aládé ní gbogbo àgbáyé ẹ máa gbóhùn sókè ẹ gbóhùn sókè. Okay. ẹ ẹ tí ẹ tí fún mi lésì tó dáa kí ló máa ṣẹlẹ̀ sí wa tí mo gbá. adibilọ́níà nìyẹn à ń lọ sínú adibi we are now am adibilọ́níà ni kí ló máa ṣẹlẹ̀ sí gbogbo historical site àwọn baba ńlá wa. yes na so everybody a live luxurious life ó máa wà attractive caliber. yeah ó máa wà attractive ta ló tún fẹ́ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè ẹ tí o bá ti sẹ́ni tó sọ̀rọ̀ mo máa pu i'm gonna put the show to an end <laughs> ẹ ṣe. ẹ eh, kí lẹ fẹ́ sọ sí. we be more respectable. we be more respect our the, eh, the whole world will respect us. tí a sọ pé àwa ni ẹni tí a yàn ṣe mọ̀ pé àwọn bàbá ńlá wa ẹni tí a yàn náà pera wọn ta sọ pé àwa lọmọ àdìbúlà ọlọ́fin ayé ta dẹ̀ change orúkọ wa pé a kì í ṣe ẹrú we are not slaves to any god pé eh, ọmọ àdìbúlà ọlọ́fin ayé ni wá wípé à ń yan à ń yan à ń yọ à ń yọ à ń yọ no àwùjọ ọmọ yorùbá la wà àwùjọ ọmọ yorùbá la wà so tí à ń yọ ẹ. Not only that they will respect us, we will rule the world. Why? Because we have Ifa, which is the voice of the Olódùmarè. And today, all over the world, wọ́n keep away the, the, the western world kept it away. ẹ ṣe ìyá àwòkọ everything tá à ń lò ní gbogbo àgbáyé inú ifá ló wà ifá is embedded with everything tí woman being tí woman race need all what we need is to know who we are. ẹ sọ èdè káàárọ̀ ajíire mi ò fóyìnbó. kí gbogbo ọmọ aládé tó jẹ́ ọmọ yorùbá ká padà sílé ká mọ nǹkan tá à ń ṣe ìyẹn ni gbogbo ìyà tó ń jẹ wá yóò ní fi jẹ wá mọ́ ẹ ṣé mà. ẹ ṣé ìyá mi ta ló tún fẹ́ sọ̀rọ̀ kí n tó rẹ́ǹdì ṣó mi. èmi náà lọ́rọ̀ sí. ok. ẹ jọ ẹ nǹkan tẹ́mi kàn máa tẹ́mi fẹ́ láàrin ẹni pé àwa yìí àwa àwọn mùsùlùmí wá bí àwọn kọ́ńdọ́ lọ tún mẹ́ta àwọn ṣe ni. ìgbà tí èèyàn bíi two hundred three hundred four hundred people tọ́kọ́ wọn four point five five million tọ́kọ́ lọ sí ọ̀hún tọ́gbó mọ́tò lọ sọ́ọ̀ tọ́bi tọ́bi lọ tọ́bi lọ náwó lọ́hùn ṣọwọ́ kọ́lá lọ́nà lọ́hùn ni. wọ́n á fi owó yẹn wọ́n á fi owó yẹn wọ́n á fi tún ilé bàbá títí wọ́n ṣe àwọn náà dẹ̀ di wọ́. ẹbí tú ẹbí tú ẹbí tú àwọn bàbá ṣe ń gbà ṣe owó yẹn ò ní wúlò bá wa ń bí ẹ máa kájú owó yẹn lọ sọ́hùn every every year ẹ̀rọ bí túbẹ̀ every year tó bá ti lọ sọ́hùn a lọ fi owó túlù wọn ṣe náà owó títà wá bí owó ṣẹ́tẹ̀ máa tòjọ́ níbà owó onírúurú oníyẹ owó aláta ẹ kó láti bí ẹ kó lọ sọ́hùn ẹ wá lọ fi túlù wọn ṣe tó bá máa dọdún tó gbà ẹ tún bá ní wọn tuntun gbòòrò sí ó tún ti lọ sókè sí. torí pé wọ́n torí pé wọ́n prop mi ò fẹ́ mi ò fẹ́ èdè gígọ̀ yẹn mi ìfẹ́ ká rude I don't want that rude statement here because we are educating ourselves mi ò fẹ́ because it's because they are doing it in ignorance and wake our up and we don't need to abuse ourselves we are we do all this thing in ignorance because nǹkan tí wọ́n pass sí àwọn muslim wa náà ni wọ́n ṣe nǹkan tí wọ́n pass sí àwọn no so it's what they pass on to them that they are doing so and now we are waking ourselves up and we are not supposed to be rude to ourselves. ẹ sọ̀rọ̀. sọ france pé òun yẹn ló ó tẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ he specifically told Ọọ̀ni of Ifẹ̀ pé ìdí tí gbogbo ayé ṣe ń dàrú ní ìsìn tí gbogbo ilẹ̀ yorùbá ń dàrú ní pé àwọn èèyàn wa ò padà sí ìṣẹ̀ṣe àwọn èèyàn á máa lọ sí church wọn máa lọ sí mosque ẹ máa destroy nǹkan tá à ń pa nílẹ̀ he said it ó dẹ̀ sọ ní òun òun kàn láti jẹ́ kí kábíyèsí mọ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn past àwọn ọba wọ́n yàn létí wọ́n lọ sí church lọ ń gbé lọ ń gbé. hello mo ń gbọ́ yín. Oh. ẹ̀yin lẹ ó lẹ pé mi ò píǹgì yín o ṣé mo píǹgì yín sí yàrá mi ni ẹ gbà mí o ẹ jọ ẹ máa sọ̀rọ̀ yín lọ bí o píngì yín tí yàrá mi bí wàá mi kàn kan tí ó yẹ kó kàn. gbogbo àwọn ọba tí wọ́n tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n yàn sí orí àpèrè nísìn ẹ̀ ló ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀. ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ẹ̀ bọ̀ tí ẹ rí nǹkan tẹ̀ ń sọ yẹn ṣe rí nǹkan topic ṣe rí tí mo bá ṣe topic mi ò kí máa ń fẹ́ diversion nǹkan tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé kí ló máa ṣẹlẹ̀ sí ẹkọ́nọ́mì wa tó bá jẹ́ pé a gbé ìṣẹ̀ṣe wa lárugẹ nǹkan tí mo fẹ́ nìyẹn. ó ní sọ ẹni tí ò bá lè jẹ ọba kó ṣe ìṣẹ̀ṣe because àwọn they are the custodians of our culture kọ́má kọ́má bọ́dà láti jọba because it makes no sense kó wá láti church kó ló fẹ́ jọba you are even contradicting yourself dúró pẹ̀lú jésù ẹ̀jẹ̀ jẹ́ there is no problem. ṣe rí ọ̀nkú bàbá mi tẹ̀ ń sọ̀rọ̀ contribution yín nǹkan tí mò ń tí ṣiṣẹ́ lé lórí ni pé kí ló máa ṣẹlẹ̀ sí ẹkọ́nọ́mì wa ẹ lọ sí question tí mo béèrè oh my goodness ṣé wọ́n ń gbọ́ mi ṣá ẹjọ́ ṣé wọ́n ń gbọ́ mi ṣe rí question tí mo béèrè ni pé what is going to happen to kì í ṣe ọ̀rọ̀ ọba ṣẹ̀ṣẹ̀ ṣe tá a bá ṣe tọ́pìkì mi ẹ lọ bẹ̀ mo bá ń láìpẹ́ tí n bá ń ṣe program kí àwọn èèyàn lọ sí nǹkan tí mo ń sọ kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀kọ́nọ́mì àwa ọmọ aládé tó bá jẹ́ pé wọn a pé a ò bẹ̀rù iná tí a bá sọ pé a fẹ́ lọ sí ẹ̀yìn bàbá ńlá wa I want us to talk about economy. ìyàwó àbúrò àbọ̀yàwó ìbéèrè yẹn answer yẹn wà very easy ó very simple ma. yes. ó wà very simple now dábàá sọ wípé gbogbo gbogbo nǹkan tó jẹ́ tiwa bá fẹ́ tún ṣe you see economic uprising. that's number one economic uprising gbogbo àlùmọ́nì wa àwa la bẹ̀rẹ̀ sí máa lò that's number two number three we see other countries that they only they only feed off from economic tourist tourist attraction and in and karo jire we have multiple of that multiple of it which means that I'm a máa I'm a new ní we have our own independent money that is the two ilé wa education wa láti fi tún ṣe a lot of things will change for our ọmọ káàrọ̀ oòjíire hmm. instead of us being being controlled from different um, being controlled by other countries our la máa control nǹkan wa fún ara wa. and gbogbo àwọn tó bá ń kó wọn wá fún wa ń we will have more than abundance ẹ pa lè máa fún yàn fún ichiche eh, person gan lè máa gba more than four million five million lójú nítorí pé owó owó á yapa. bẹ́ẹ̀ni màá So there's a lot, there's a lot of benefits that comes out of just tourist attraction in, in ní orílẹ̀ Just uh, we are only talking about attraction itself. Àti sọ̀rọ̀ nípa ọpọlọ wa, àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ nípa science tó wà ní odò Ifá. No. Today I want us to talk about the economy boost. Only the show is about Uncle Yemi said that they are sharing money and I don't want to go to that if i want to talk about that the next maybe we are doing another show we will bring that eh, kí ni èrè. without not even going to that aspect at all tourists alone go make trillions of money for us you understand. bẹ́ẹ̀ni so tá tún gbogbo ikọ̀ bàbá wa ṣe yẹn hmm, attraction lánàá máa jẹ́. fún àwa ọmọ aládé ok mo dúpẹ́ gan-an ṣọ́tún lẹ́nu mi tó fẹ́ sọ̀rọ̀ i need just like two or three people to talk. àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o. and eh. again gbogbo àwọn ọmọ aládé kò sí nǹkan kan tá à ń wá kiri nílẹ̀ òyìnbó ibi táwọn àdá ti ń ṣe bí ẹrú láti ń ṣiṣẹ́ eh, iṣẹ́ ìdọ̀tí àwọn náà máa máa wá sọ́dọ̀ wọn àwọn akọ́lá máa máa wá sọ́dọ̀ wọn. nígbà tówó yẹn bá yapa eléyìí tí a fi ń wáṣẹ́ káàkiri sí i àwa gbọ́dọ̀ máa jẹun bíi èèrà ṣúgà ni ẹ ṣe ìyá mi ta ló tún fẹ́ dá sí. ṣé mo lè sọ̀rọ̀ ìyá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. nǹkan tí ó máa tún fún wa ní pé ní ìsìn gbogbo àwọn ọmọ aládé yàtọ̀ sí very few percentage la jẹ́ original of who tí Olódùmarè jẹ́ nítorí pé àti ìmọ̀rú ẹni tá a jẹ́ nínú ayé. No ṣùgbọ́n tí a bá padà sílé tá mọ nǹkan tá à ń ṣe ojú wàhálà àmọ́ orí ẹni tá a jẹ́ tí ẹ̀dá bá dẹ̀ ti mọ orí èèyàn tó jẹ́ a lè ṣe a lè gorí ilẹ̀ ṣoríire gbogbo nǹkan tí a dẹ̀ lè gorí ilẹ̀ ṣoríire wà nínú ilẹ̀ wa ilẹ̀ wa dẹ̀ ni àwọn ancestors wa bọ́ tí a bá pè wọ́n tí a padà sílé ọpọlọ wa ò lè ṣí láti mọ nǹkan tó wà lórí ilẹ̀ wa nǹkan tó wà lórí ilẹ̀ wa ni nǹkan tó wà nínú wa nǹkan tó wà nínú wa ló máa jẹ́ ká jẹ́ ọmọ aládé gidi ọmọ aládé òtítọ́ ní ìsìn gbogbo nǹkan táwọn èèyàn ń pè kiri tí wọ́n ń pe ọlọ́run àjòjì nítorí àjòjì ní gbogbo àwọn ọlọ́run Allah àjòjì ní ilé ní ilẹ̀ wa kẹ́ẹ̀ kí làwọn kìrìsìtẹ́nì ń pè yẹn náà àwọn onígbàgbé ń pè wọ́n yẹn mm-hmm. jésù àbí nǹkan kan tó ń pè àjòjì ni tàbá sì ń kọ́ntínú láti pe àwọn orúkọ méjèèjì yẹn ilẹ̀ wa ò lè wá híìlì láyéláyé nítorí pé kí ni olódùmarè ni àwa gbójúlé àwọn irúnmọlẹ̀ á sì wà lẹ́yìn àwọn òrìṣà wọn ò ní fi wá sílẹ̀ tí àwọn ọmọ aládìyò bá ti lè máa ronú bẹ́ẹ̀ ojú òyìnbó la máa fi gbélé ayé wa tá a bá wá gbé ojú olójú sí ojú agbárí wa báwo la ṣe fẹ́ gbélé ayé ṣoríire ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ronú ká lè jẹ́ ròyìn tá a jẹ́ ní wákàtí tó kù fún wa ẹ ṣe ẹ ṣe ìyá mi ẹ ṣe ìyá mi ẹ ṣe ìyá mi so nǹkan tí mo ti wọ́n sọ ni pé tí a bá ti pinnu pé ṣẹ́wọ̀n kan sọ pé hellfire làwọn baba ńlá wa lọ ọ̀run ọ̀run táwọn baba ńlá wa wà ọ̀ẹ́lì ni wọ́n so tí gbogbo wa bá sọ pé hẹ́ẹ̀lì la fẹ́ lọ hẹ́ẹ̀lì àwọn tó fẹ́ lọ sáàlùjọ́ náà nísìnyí àgé ìkọ̀kan gbogbo owó wa àfi bá wọn tún kíní wọn ṣe they are making billions dollar over tourism in a year owó yẹn dẹ̀ ni wọ́n ń pín fáwọn citizen wọn táwọn citizen wọn fi ń gbádùn tí wọ́n ń jayé so tí àwa náà bá wá tún ti ti àwa náà ṣe ǹjẹ́ wọn ní ṣé àwa ta ní more than abundance ǹjẹ́ àwa náà ò ní máa jayé gbogbo wa la máa máa jẹ ayé yẹn bí ìranu ṣúgà so which means pé Odùduwà nǹkan tó dáa jù láyé o the best ogun ló fi ilẹ̀ fáwọn ọmọ yìí so how do we get to where we are today because some people came wọ́n ti rí future wa wọ́n rí ọjọ́ iwájú wa and the only way ṣe mọ̀ pé wọ́n ní jésù sọ pé ẹ jẹ́ ọmọdé wá sọ̀dọ̀ bí ẹ má ṣe dá pé àwọn ọmọ kékeré ló ní ìjọba òun because ọmọdé ò lọ́pọlọ tẹ bá na ọmọdé sí ẹ tó bá na ọmọdé ṣùgbọ́n tó bá na oúnjẹ sọmọdé kí lọmọdé máa ṣe ọmọdé á lọ bá ọmọdé ò kì í ronú jinlẹ̀ so we think like baby we have professor who are baby a ní gbogbo wọn baby ní gbogbo wọn because they are baby so they cannot see beyond their nose so kí la dẹ̀ ń sọ ni pé so now we have to become adults yes a ní láti di adult ká wá ronú ẹ mọ̀ pé adult nsìn tẹ bá na adult á rò pé kí lẹ nà mí lé lórí ọmọ kékeré ọmọ kọ̀ọ̀kan o tẹ bá na adult tẹ bá kanra mọ́ adult ó lè adjust á ní pé ah wàhálà ẹ ti pọ̀ jù ṣùgbọ́n ọmọ kékeré bẹ́ẹ̀ nà tẹ bá tún fà á mọ́ra á tún máa bá yín rẹ́rìn-ín ló ti gbàgbé òun náà yẹ sọ pé ẹni tó bá fẹ́ lọ ìjọba ọ̀run ìjọba no tó bá fẹ́ lọ sí paradísè kì í ṣe ìjọba ọ̀run o torí àwọn ẹkùn ló ń lọ sọ́run wípé ó láti ronú bí ọmọdé kó dẹ̀ ronú bí àgùntàn so tá a bá ti ṣàgùntàn mọ́ tá a wá sọ pé à ọ̀run àpáàdì tán ìvẹ́ǹtì fún wa yẹn gangan kan pé ibẹ̀ gan ni a fẹ́ lọ ń sìn so ọ̀run àpáàdì yẹn gbogbo ẹni tó bá fẹ́ lọ ọ̀run àpáàdì ṣàwọn káwọn oníṣẹ̀ṣe sì wọ́n lọ ọ̀run àpáàdì pẹ̀lú pé wọ́n fẹ́ lọ ọ̀run àpáàdì three sixty one million òyìnbó ti di àwọn tó ń lọ ọ̀run àpáàdì kó three sixty one million wá sí ìṣẹ̀ṣe àwọn ló yẹ kí ìṣẹ̀ṣe wá wà known mọ́mì mi eh, ẹ̀ka ìra mà àwọn ló jẹ́ kí ìṣẹ̀ṣe wá wà known all over the world tó jẹ́ pé wọ́n tún fi ń respect gbogbo àwọn ọmọ aládé gbogbo ibi tá a bá tán máa ní pé àwọn ọmọ káàrọ̀ àjíire lélẹ̀ àwọn ọmọ káàrọ̀ àjíire lélẹ̀ so tí gbogbo wa bá wá pinnu pé a fẹ́ lọ sí ọ̀run àpáàdì ẹ eh, kò sẹ́ni tí bá travel out wá sí ìlú òyìnbó afẹ́ tá a bá wá gan akọ̀ wá ṣeré ni because wa mama we are going to be living in abundance wealth so which means that Babawa wa Oduduwa actually choose the best for us kò wá láti Mecca anyway that is a fake story but kati tiẹ̀ wá ní pé Mecca ló ti wá rìn wá tó wá choose ibi tó dáa fáwọn ọmọ ẹ̀ tó wá fi iṣẹ́ mọ̀ pé Oduduwa ó immortalize three sixty four days tó fi ń bọ gbogbo àwọn alálẹ̀ wa yẹn tó bá yẹ pé legacy yẹn Ni odù tó fọ́lò yẹn náà ni gbogbo wa fọ́lò lẹ́ẹ̀ni nọmba one ẹ eh, mọ world tour gbogbo ayé tó yẹ kó gbogbo ibi tá a bá ti dé là ń polongo títí wa iná lójú iná lẹ́nu o iná lórùlé páànù bóyá èmi gan tí mo ń sọ̀rọ̀ bóyá ṣe ló yẹ kí n máa yọ iná lẹ́nu kí n kàn sọ̀rọ̀ báyìí kí ni ha mo di world tour ni abẹ́rẹ́ mọ̀ pé mo di ẹ́ tó yẹ kí èmi gan kí n máa pe iná kí iná máa jáde lẹ́nu mi so ẹ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ kí iná máa jáde lẹ́nu wa ṣùgbọ́n torí pa fẹ́ lọ́jọba ọ̀run àlejò náà kí ni mò ń gbìyànjú láti sọ ni pé tí mo attract èrò wa tí ìwọ náà attract gbogbo wa attract tí a tún ẹ̀yìn bàbá ńlá wa ṣe ṣé ẹ mọ̀ bí ilẹ̀ wa ṣe máa rí nsìn ẹ ò mọ̀ bí ilẹ̀ wa ṣe máa rí so ìlú tẹ́ ń sọ yẹn náà gbogbo àwọn gbogbo ayé ló bá wọn tún ìlú wọn ṣe tó bá rẹ̀ pé lóòótọ́ ni náà yẹn wà kò yẹ kí wọ́n kọ́ máa kò yẹ kọ́ ibi tán ò pé ọjọ́ kan ń bọ̀ ànábì isa ń padà bọ̀ tá ànábì isa bá dẹ̀ ti dé gbogbo ayé iná máa dáná sun jésù ń padà bọ̀ tí jésù bá padà dé wọ́n máa dáná sun gbogbo ayé ẹ jọ kí lẹ wá túlẹ̀ ayé náà ṣe fún kí ni wọ́n túlẹ̀ ayé ṣe fún wọ́n mọ̀ pé jésù lè dé anytime àwọn lè kí ni wọ́n lo kò yẹ kán lo bullet proof kò yẹ kán kọ́ ara wọn ẹ ṣé bàbá mi alálẹ̀ àgbè wa ṣe màmá mi so what am I saying àwa ni ká fún ọpọlọ wa ní ká yára wa ní ọpọlọ so ká wò ó pé how do we find ourselves where we are today àwọn ancestors wa wọ́n fi ogún rere ńlẹ̀ fún wa ṣòǹgó ogun ti kọ́ wa bọ́n ṣe ń ṣèbọn tó wáyé pa improve lórí ẹ̀ àwa gan àá ti ṣèyí tó ju ak forty seven yes they have taught us too many things mm-hmm. àwa ni a divert we diverted why did we divert all kí ló dé kí wa ta fi divert ta fi kúrò lójú ọ̀nà wa all because pé a fẹ́ lọ sí àlùjọ náà àti paradise. bẹ́ẹ̀ ni we should bring everything together. ẹni. yes. ṣe ṣe fẹ́ gba question àbí. no ẹ contribute bẹ́ẹ̀ ni last contribution ẹ bá mi dá sí ẹ bá mi dá sí ṣe rí ojúmọ́ tán fojú mi rí ṣe rí persistent da, wọ́n gbé ṣó yìí lọ títí títí títí títí tí ṣùgbọ́n ọlọ́run gbàkóso mò ń gbọ́ yín. ohun tí mo fẹ́ fi kún ni pé eh, a máa ń ṣe ètò kan tá à ń pè ní ká tún ọ̀dọ̀fin inú wa ká tún mindset change mindset change yìí tí àwọn. Àwọn tó tí wọ́n ń gba ẹ̀sìn àjòjì tí wọ́n bá fẹ́ wò ó lọ́nà kan wọ́n á máa ronú bíi àwọn aláwọ̀ funfun ṣùgbọ́n tí a bá fẹ́ wo mindset change gẹ́gẹ́ bíi ti èèyàn aláwọ̀ dúdú ọ̀pọ̀ àǹfààní ló wà ń bẹ̀ mi ò sọ wípé civilization christianity àti commerce tí wọ́n gbé wá wípé ká dànù sínú kànga o ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé n tó dáa bẹ̀ ni ká mú lò ẹ wo tourism tẹ́ ẹ sọ yẹn nínú tourism ó jẹ́ nǹkan tó tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ èmi láǹfààní láti lọ sí Ọ̀ṣun Òṣogbo yẹn nígbà náà mo sì jẹ́ bíi tínéjà ń gbà wọn lọ ìyá sì wà láyé ń gbà yẹn ìyá ọ̀ṣun ṣùgbọ́n òun ni mo ti tó òun gángan ní. ṣùgbọ́n wọ́n ní ìyá ò sí nílé mo sì pinnu lọ́kàn mi pé màá rí ìyá o ṣùgbọ́n gbogbo <laughs> kìràkìtà bá ń sá kiri. ẹ ṣe èyí tẹ ẹ jẹ́ gbé ṣòwò lọ àwọn èèyàn náà dìbò wọ́n ti gbé lọ tì ẹ ṣe ń jàre mò ń gbọ́ yín ìyá mi. tiyín wọ́n á dẹ̀ máa kọ tíkẹ́ẹ̀tì ẹ wo irú ọ̀ṣun òṣogbo yẹn níbi tí ọ̀ṣun yẹn wà a lè modernize ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe modernize páàkì kan ní Akwa Ibom tí àwọn èèyàn tí wọ́n ń gun mọ́tò mọ́tò ní ẹlẹ́rọ wọ́n àwọn kébùkà wọ́n ṣe kébùkà síbẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ń gun kébùkà yẹn wọ́n ń gun káàkiri Eh, àwọn èèyàn ní àbí tí ó bá há ìnìkan náà tí ní okó gúfà irú ọ̀ṣun yẹn nítorí àwọn èèyàn nífẹ̀ẹ́ láti wẹ̀ nínú omi yẹn a lè ṣe àwọn kébùkà tó jẹ́ pé táwọn òyìnbó yẹn bá dé táwọn náà fẹ́ jàǹfààní bóyá kébù ni ó máa mú kinní yẹn á gbé wọn lọ sókè á rọra jù wọ́n sínú omi yẹn díẹ̀ wọ́n á lè ṣèwúre tán fẹ́ ṣe wọ́n á ṣe gbogbo àníyàn tán fẹ́ ní pẹ̀lú ancestors tí wọ́n ní lọ́kàn pé àwọn wá bá àwọn àwọn òkè oríṣiríṣi la ní òkè mo wo ìkan ní ìjẹta tí àwọn aráàlú yẹn sọ wípé òkè yẹn ò sí bẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ohun kan àwọn àjòjì ló wá síbẹ̀ yẹn wọ́n wá wọ́n wá fẹ́ pa ìlú yẹn ni òkè yẹn fi wá dìde nígbà tó kè yẹn dìde kí ló ṣẹlẹ̀ ó gbé àwọn èèyàn yẹn ni àmọ́ bóyá mìtù ni àmọ́ bóyá Eh, fact ni ṣùgbọ́n àwọn tó wà ní ìlú yẹn èrò gbà ọkàn wọn ní pé ẹ ò gbọdọ̀ lálẹ́ àwọn èèwọ̀ kan dẹ̀ wà tí wọ́n ní wọ́n ní títí di òní tá à ń sọ̀rọ̀ yìí wípé àwọn máa ń gbóhùn àwọn èèyàn nínú òkúta yẹn UNESCO eh, tourist kìíní a máa gbé UNESCO ọ̀pọ̀ àwọn òkè la ní yẹn tourist eh, area ló yẹ kó jẹ́ forbidden area táwọn èèyàn kò lè dédé. ẹ wo ìkọgòsì ń kọ ibi tómi àti omi gbóná ti pàdé so many things we are so rich we are too blessed àwa nìkan la ní ní gbogbo àgbáyé so it will create job wọn la ní bóyá social studies ni ìmọ̀ ọgbọ́n tó ń pè nísìn bóyá la ní o ibẹ̀ yẹn náà ti máa máa pick interest sí torí tá a bá kọ́ àwọn ọmọ yẹn ní àwọn nǹkan tá a ní tó lè ṣe àǹfààní fún wọn àwọn nǹkan tá a ní tó jẹ́ pé they will hold on to it and they will not allow um, any foreign foreigners to come and say okay okay yìí o a kàn fẹ́ wo inú ẹ̀ torí ńgbà tó bá ti ń tọ́jú bọ àwọn nǹkan tá a ní àwọn missionaries wọ̀nyí náà náà dẹ̀ máa ń kọ́kọ́ rọ́ wá wípé pé à ìwọ lọ bẹ̀lẹ̀ wò nígbà tó bá dé wọn á kọ́kọ́ ṣọ́ọ̀ṣì síbi òkè yẹn àbí wọn á mọ́násírì kan síbẹ̀ ibẹ̀ kẹ tó mọ̀ kẹ tó wí kẹ tó fọ̀ wọn á ti gbé Julius Baja wá wọn á ní wọn ní ìdí kwari ńbẹ wọn dẹ̀ ti ṣe ní àwọn area kan l'Ondo state àwọn aráàlú àwọn títí di ọ̀la ni pé kí ìjọba ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín mà mi ò kọ̀rọ̀ sí yín lẹ́nu ṣe rí òkè rìgbò níkàrẹ́ tó bá jọmọ kàrẹ́ lówó mi bí òkèrìgbò ṣé mọ̀ pé àkókò àkókò rìgbò òkèrìgbò tẹ́ bá fẹ́ wọ ìkàrẹ́ àkókò òun náà fi ń pè wá ní àkókò rìgbò àkókò rìgbò ni wá òkè yẹn náà fi ń pè wá lákòókò rìgbò ìgbà tí àwọn fẹ́ wọ́n ti gbé ọ̀nà gba àkòkèrìgbò wá wọ́n fẹ́ wó òkèrìgbò wa gbogbo wọn kú dànù ni kò sẹ́ni tó lè wó òkèrìgbò wa dè ní ọdún mọ́tò ń gbàbẹ̀ o bọ̀ wọ́n wo tì í ọmọ kàrẹ́ tó jẹ́ minister of works Dayé Ọbásanjọ́ tó lóun fẹ́ wá wo major general Sòkèdilẹ̀ náà ń pè major general mi ìyá kú jẹ́ kí show mi dúró o wọ́n kàn ń gbé lọ wọ́n ń gbé bọ̀ ni so it's an insult bí nǹkan tí mo sọ yẹn òkè ìrìgbò wa tí mọ́tò ń gbà lénìí it's a problem ni fún wa wọ́n fi ń pè wá nìyẹn òkè ìrìgbò we are àkókò ìrìgbò wọ́n dẹ̀ wá lọ gbé mọ́tò gba orí òkè ìrìgbò kọjá ṣó yẹ kán gbọ́ mọ́tò borí òkè ìrìgbò kọjá so wọ́n fẹ́ wó òkè ìrìgbò wọ́n fẹ́ sọ di ilẹ̀ kò ṣe ń wó kò tó bẹ́ẹ̀ ẹ̀ sọ́nà náà ọ̀rì bọ́nà náà ṣe rí bí wọ́n ṣe kó bá wa bẹ́ẹ̀ yẹn kì í ṣe tọkọ̀ máa sọ orí òkè sacred mountain wa tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n á kàn déédé sọ sacred mountain wa wọ́n á sọ ọ́ di ilẹ̀ torí pé a fẹ́ lọ sọ́run rere a fẹ́ lọ sí paradise tàbá ti decide pé a fẹ́ lọ àlùjọ náà ṣẹ́wọ̀n ká lè gbọ́nà míì a ní kí mọ́tò má gbòkèrìgbò kọjá mọ́ àádẹ́ sọ bẹ̀ẹ̀dì ó kíní ó lé sáìtì padà àádẹ́ ṣe gbogbo nǹkan wa bá ṣe fẹ́ torí pé kíní ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ń bọ̀ I need to put the show to